الحمد لله وقف ولوب الله الذي فرض الحج على المستطيع من المسلمين والمسلمات وباتي يوشي حجي ندان دان lérí gbogbo ẹni tó bá lágbára nínú àwọn mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin ìfẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́ba nàbíwá Muhammad وعلى آله وأصحابه أجمعين كي عنونا قبا وعلى لها تاوان صحاباري أيما يامن نسنوا انت عفاف بان سراليني وناني الحج أهميته وفضائله وفوائده إكبران لي لا تلوسي مكة لا تلوسي سيسي حج ولا ولوا فون أنفاني ولوا فون gbogbo àwọn alálàájì wa tí wọ́n ti múra wọ́n ti ń lọ abẹ́lọ́ nínú àánú rẹ̀ fún wọn kọ́lọ́mọṣẹ́ ìgbà lẹ́sẹ̀ fún yẹn o. yọ̀ọ́dà kẹ́ẹ̀má pàtàkì ń tẹ́ lọ́lẹ̀ ṣe alhaju ẹ̀rí ají ṣíṣe kọ́sùtù makata le ada ìmánásíkà maksusa òun náà ni kádìdé ńlé kagbà maka lọ maka nìkan wọn ti ń ṣe wọn ṣe ń lu mi láti lọ lè ṣe àwọn iṣẹ́ ìjọsìn tí ọlọ́run bá pa wá láṣẹ sallallahu alayhi wa sallam ṣàlàyé fún wa kó tó lọ la máa lọ lè ṣe hajj kìí ṣeré hukumuhu wajibun wa faridun alal mustati' kálọ̀ sí hajj yìí dandan ni ọ̀ranyàn ni lérí gbogbo ẹni bá ní agbára láti lọ ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀ ní qawlihi ta'ala ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ń sọ fún wa pé gbogbo ẹni ọba ti lágbára dandan ni kó lọ Mákà ọlọ́run ọba ní walillahi 'ala an-nasi hajjul bayti man istata'a ilayhi sabila ọlọ́run ọba ní 'ala an-nasi hajjul bayti lillah ọlọ́run dandan ni lérí àwọn ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí wọ́n wá bẹ̀lẹ̀ ọlọ́run ọba wò ọlọ́run ọba ní ẹni bá lágbára ní bá wí o ẹni tí ọba lágbára ò lówó lálàáfíà kò sí fọkànbalẹ̀ lójú ọ̀nà tó fẹ́ gbà lọ ọlọ́run ọba ní jòkó jẹ́jẹ́ rẹ̀ àmọ́ tó ọba ti lówó tó lálàáfíà tó nà dá ọlọ́run ní alẹ́ nas àlá ọlọ́run ní dandan ní lérí rẹ̀ kọ́ wa maka ọlọ́run ọba ní wa kọ́dà gbogbo àwọn tó wá hajj gan wọ́n kàn wá wọ́n wá sóríire tara wọn ni èmi ọlọ́run ní bùkátà sí gbogbo ayé. suratu ali imran quran three aya ninety seven lọ́lọ́run bá ti sọ fún wa yìí pé dandan ni hajj fíkẹ́hù dẹ́lì dandan ni hajj lọ́wọ́ àánú ẹ̀ lẹ́yìn náà ọlọ́run ní ẹni ọba lágbára ọlọ́run lẹ́ni tí ọba wa wá òun ọlọ́run ọba náà ò ní bùkátà sí ọlọ́run kan lábùkún nù. alhajju ẹ̀rí hajj lílọ rẹ́kùnú mi náà rí káàní hàdà dì òpó kan gbòógì nínú àwọn òpó islam tẹ́yìn bá ti ń pèrè mùsùlùmí nínú àwọn kan tí yóò máa ṣe tí wọ́n máa fi jẹ́ muslim lẹ́yìn ìgbàgbọ́ lẹ́yìn irun lẹ́yìn àwẹ̀ lẹ́yìn zaka òun náà ni kó gbéra kó náwó kọ́rọ́jú mówó kó wá lọ sí maka wala yaktamilu illa bihi ẹ̀sìn náà ò lè gbé òṣèlú ẹ̀sìn tó lè máa sìn tó bá ń pèrè muslim tó bá lágbára tó bá lọ maka ẹ̀sìn náà ò ti pè òdìsánná muhammadu sallallahu alayhi wa sallam anabini buniyal islamu ala anabi ní islam tẹ̀ ń ṣe amalẹ́rì nǹkan márùn nǹkan márùn lẹ́yìn máa ṣe tẹ́ fi jẹ́ muslim wa dhakara minha wa hajjil bayt anabi wa dá kan nínú márùn yẹ ó ní wa hajjil bayt ó ní nínú ẹ̀ náà ni pé kẹ́ gbéra kẹ́ wá bẹ̀lẹ̀ ọlọ́run ọba wò ní maka kẹ́ wá ṣiṣẹ́ ìjọsìn وهذه العبادة واجب على المسلم مرة في العمر ẹ̀rí hajj lílọ yìí ọ̀kan náà ni ló jẹ́ ọ̀ràn yẹn fún mùsùlùmí nínú ìgbésí ayé rẹ̀ tó bá ti lágbára gbogbo etí máa ń lọ lẹ́yìn ẹyọ kan yẹn náfìlà bí ọba sì lọ míì máa lẹ́yìn ẹyọ kan yẹn kò lẹ́sẹ̀ wájú ọ̀lọ́ odísọ́lá muhammad sallallahu alayhi wa sallam anabi ni ayu onas mo pè ẹ̀yin ọmọ èèyàn kọ́ni faqama rajulun aqulla ami ya rasulallah ọ̀kan nínú àwọn sahaba ó ní rí anabi ṣe dandan ni ká máa lọ lọ́dọọdún ó wí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ anabi dákẹ́ anabi ní law qultu na'am anabi ní ti ń bá ní dandan ni lawajabat ọlọ́run ọba ṣe sọ́ọ́ di dandan fún yín wala mastata'tum àmọ́ kì í ṣe dandan fún yín lẹ́yìn ẹ̀yọ̀ kan tẹ́ bá ti ṣe ẹ̀rọ màyà mi nínú ẹ̀sìn islam fiqhu dalil ìta ń gbóyún bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti lọ hajj ẹ̀yọ ọ̀kan nínú ìgbésí ayé rẹ̀ òwò ètò kù ti máa lọ náfìlà ni wọ́n máa jẹ ọ̀kan náà ní dandan shurutu wujubil hajj kí hajj ò tó lè wá rí dandan lérí ìyàn àwọn májẹ̀mú pé alákọ̀ọ́kọ́ al-islam ẹni tí ó lọ maka kó jẹ́ mùsùlùmí kó má jẹ́ abọ̀rìṣà kó má jẹ́ eléégún kó má jẹ́ ẹni tí ń gbẹ́yọ̀ kó má jẹ́ ẹnìkan tí ń bọ Ògún tí ń bọ Ọbàtálá ó ní omi ọ̀sùn tí wọ́n ń fẹ̀rí kalẹ̀ fún tí wọ́n ń bẹ̀ tí wọ́n ń sìn bọ́ọ̀ bá ti jẹ́ muslim má gbéra pọ̀ lọ hajj torí pé hajj yìí ṣe dandan lérí rẹ̀ torí ìwé ṣe muslim ọkọ̀ọ̀kọ̀ ní imáàni náà kò tó hajj o lè lọ mọ́kà kọ́ máa lọ lè dààmú fọba tó gbàgbọ́ nínú ẹ̀mí rẹ̀ ò ń ṣègbè owó wọ́n máa lọ mọ́kà àbí tọ́ba túbà kó tó lọ bọ́ọ̀ ni ń ìmùlẹ̀ ń ajé ń ṣoògùn owó òun gbégbére ọdẹ sábẹ́ gbogbo ẹni tó bá ti ń ṣe gbogbo àwọn iṣẹ́ kèfèrí báyìí onítọ̀hún kò ní gbàgbọ́ ẹni tó sì ní gbàgbọ́ Ọlọ́run ọba òpè sáájì bó ló ṣe lọ Mákà lọ́lẹ̀ bọ́ Ọlọ́run ọba tó gbàgbọ́ àbọ̀jọ́ kìrìsìtẹ́nì ọwọ́ ni wọ́n lọ Mákà ọkọ̀kọ́ gba ìsìláàmù náà kó tó lọ Mákà májàmọ́lẹ̀ kejì kéèyàn nílà káì Ọlọ́run ọ̀ràn wẹ́rẹ̀ lọ Mákà o ọlọ́mọṣàbà fún gbogbo àwọn tí ó lálàáfíà májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kéèyàn bàlágà kéèyàn ti dàgbà májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kéèyàn ní agbára al atu al-maliyatu wal-badaniyya kó ní agbára tara kó lálàáfíà ara kó o sì ní owó tó fi rìnrìn àjò tí ó bá ti sálàáfíà àbí kò sówó àbí kò sọ́kànnú méjèèjì ọlọ́run ọba òsì hajj lọ́rùn àyàn fún ọ torí pé iṣẹ́ maka iṣẹ́ tá a ṣe pẹ̀lú àlàáfíà ara tá a ṣe pẹ̀lú owó ni àmọ́ àárẹ̀ tí ọba lè mọ́lẹ̀ jì lọ tọ́jẹ́ pé kò lè di ọ lọ́wọ́ ẹ ọlọ́run ọba aláwọ̀ gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba ní walillahi ala nnas hijjul bayti man istata'a ilayhi sabila ọlọ́run ọba ní ẹgbọ́ ò dandan ní fún yín òkè wa maka o ẹ̀yin muslim o àmọ́ o ẹni bá ní agbára nínú yín òun náà ni mo ṣe dandan fún o ayé jẹ́ gbèsè lọ maka kò lè yáwó àbí kò kówó politics owó ìlú owó tán ní ká máa fi mú mi owó tẹ́ náà fi tọ́nà sí kọ́ wa fi sanwó mọ́kà owó àràmù owó tẹ́tẹ́ wọ́n lè ń tọ́tí ẹ̀ ń tẹ́lẹ́dẹ̀ ẹ̀ wá kówó jọ ẹ̀ ń gbájú ẹ̀ fọwọ́ nà ẹ̀ ọwọ́ ni wọ́n ń mú yẹn lọ mọ́kà ọlọ́run ọba àlá kò sí lọ́ràn yẹn fún ọ torí pọ̀ lágbára wọ́n torí ẹ̀ jẹ́ gbèsè o ẹ̀ rí aláàárẹ̀ tẹ́jẹ́ pé àárẹ̀ ti ń bẹ lára rẹ̀ àárẹ̀ yóò lè lọ́mọ́ kò sí láǹfààní láti ṣiṣẹ́ hajj irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kò sí ní tó bó nínú ṣẹ̀ríà kó ní tọ̀hún kọ́ran yẹn lọ sí hajj lórúkọ ara rẹ̀ àbí bàbá yìí ti darúgbó dọ̀kúdọ̀kú tó pé a ṣe àjò lè rọrùn fún níbi tó dàgbà dé wọ́n ní yọ ọ wà láyé lóòótọ́ ó sì lè ràn yàn lọ́mọ́kà lórúkọ ara rẹ̀ tẹ́nìkan ṣe bá ṣe tó ṣe ní ládàá lérí ẹ̀ àbókù tó ti kú tó gbẹ̀ngbẹ̀ mọ́kà tó gbìyànjú kó n fẹ́ lọ mọ́kà tọ́lọ́wọ́n kọ́ fún ó sì lówó ńlẹ̀ ẹ̀ lè bá a lọ àbí bàbá rẹ̀ àtìyá rẹ̀ tọ́jú pé ń gbowó dọ́wọ́ rẹ̀ wọ́n ti gbẹ̀mí mi ò lè lọ mọ́kà ló wọn pẹ̀lú májẹ̀mú kọjá pé ìwọ tó ṣe hajj fún yàn ìwọ náà ti kọ́kọ́ gbọ́dọ̀ ṣe fún ara rẹ kó tó ṣe tẹlomi ṣòro tó ṣe hàtẹ̀lẹ̀ hajj ẹ̀rọ màá yá mi iṣẹ́ hajj tá à ń lọ lè ṣe onímájẹ̀mú méjì kan tọ́lọ́ máa fi ń gbaṣẹ́ lọ́wọ́ yàn alákọ̀ọ́kọ́ al-ikhlas gbogbo àwọn tá a lọ mọ́kà lọ́dún ni ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n bá wa ká má bàa ṣiṣẹ́ dànù ká lè mójútó àwọn ikhlas kéèyàn lọ mọ́kà nítorí Ọlọ́run nítorí pé ẹ̀sìn ni ẹ̀sìn sí ni a máa ṣe nítorí ọlọ́run ọba ni bó ṣe kírun nítorí ọlọ́run tó gbààwẹ̀ nítorí ọlọ́run bẹ́ẹ̀ náà ni kọ́ ọlọ́mọkà nítorí ọlọ́run. ọlọ́run ọba ni wa atimmul hajja wal umrata lillah ọlọ́run ọba ni ẹ ṣe hajj ní pípé ẹ sì ṣe umura náà ní pípé fọlọ́run ọba nìkan ọlọ́wọ́n bá ń bá wa sọ eléyìí nínú alukur'an karim surat al-baqara quran two aya one ninety six ọlọ́wọ́n ti ń sọ fún wa yí pé lillah lillah lillah tọ́ba ṣe hajj sí nítorí ọlọ́run má ṣe hajj nítorí kárí mi má ṣe hajj nítorí pé kánlẹ̀ bá a mọ̀ pé aláàjì lèmi náà má ṣe hajj nítorí pé ah mo fẹ́ kí wọ́n gbà pé èmi náà ti dà láàjì má lọ hajj torí pọ́n lọ lè rajà má lọ hajj láníyàn pọ́n lọ mo lọ hajj lẹ́nìyàn pété ba dé ọwà lẹ́yìn maka ọmọ wa fẹ̀yìn sáwọn èèyàn àbọ̀ ọmọ adé sábà kàkàkì sórí iṣẹ́ tó ń lè ṣe ni ẹ̀sìn ni ṣe káwọn lè bá a ma ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa mọ̀jẹ̀mọ̀ lẹ́ẹ̀kejì muta abba àtọ̀rọ̀ sóòdì sallallahu alaihi wasallam fi sífàtà hajj káwa bá ti ni káwa náà ṣe sórí afiki osuma wa fa sunna tí wọ́n máa ka hadisi anabi fún ẹlẹ́ẹ̀kejì mutaba atu rasul sallallahu alayhi wa sallam òun náà ni pé kọ́ tẹ̀lé bá anabi ṣe ṣe hajj tiẹ̀ gẹ́lẹ́ kó lè bá ní ládà hajj lọ́dọ̀ ọlọ́ anabi ní ta àkóso anna ìmọ̀nà síkàkùn bẹ́ẹ̀ ṣe ṣe hajj yín ẹ wo tèmi ṣe o tèmi ní kẹ́ wo ṣe hajj yín o bí mo ṣe ṣe yìí náà ní kẹ́ ẹ máa ṣe o bóòlù ṣe wá ṣe bá anabi ṣe ó ní bùkátà sí kọ́ ọmọ kéwú wọ́n mọ̀ kọ́ àwọn àwé fún yín láwọn àwé tí wọ́n kọ́ bá nẹ́bí sisi hajj sí musa ìgbà èdè lárúbáwá wà ń bẹ èdè òyìnbó wà ń bẹ bọ́ ọba ṣe rí ń bí ọlọ́wọ́n ọba ṣe ní kò sí hajj ni lẹ́yìn náà yìí tí ọba yìí ọ máa béèrè lọ́wọ́ àwọn afa sunna sọmọ pé mo là ń sìn àwọn afa sunna má béèrè lọ́wọ́ àwọn afa àbílẹ̀ o sọ̀rọ̀ àwọn afa àbílẹ̀ táwọn bá ti dé maka wọ́n máa dá wákà ni wọ́n máa lo bàǹdírì wọ́n máa jó lárafa má jòkó pẹ̀lú àwọn yìí lọlẹ bá wọn afa sunna kọ ọmọ lọlẹ dánilẹ́kọ̀ọ́ wọn látara bẹ́ẹ̀ àwọn olùsòdodo fún ọ ó lè wá sí hajj bọlọwọn bá a la bó sì fẹ́. bushra lakum ayyuha al-hujjaj fawaidu al-hajj fi dunya wal akhirah ẹ̀yin tẹ́ lọ Mẹ́kà lọ́dún ni ẹ kú oríire ẹ kú dùnú Ọlọ́run tó fi yín ṣe kòńgẹ́ yóò mú yín lọ yóò mú yín bọ̀ yóò wá ṣiṣẹ́ náà rọrùn fún yín hajj tẹ́ lọ́run kì í ṣeré o àǹfààní tó pọ̀ wà ní hajj fún yín nílé ayé mi àti lọ́run alákọ̀ọ́kọ́ ni pé antum wufudullah ní Mẹ́kà bẹ́ẹ̀ sì lọ yẹn ẹ̀yin làlejò ọlọ́run ọlọ́run náà retí yín ọbẹ̀ gbàlejò yín o èyàn sì ní bọ́lọ̀ ńlálejò àfi kọ́ lọ́wọ́n ọba sọ́nù tọ̀hún mara rẹ̀ kó ń tọ̀hún di wàlẹ́ ọlọ́run àǹfààní ẹlẹ́ẹ̀kejì gòfúránù dhunub ọlọ́run ó sì àforíjì ẹ̀ṣẹ̀ fún yín anábìrin mad hajja anábìrin tó bá ṣe hajj ọlọ́m yarfus kò ṣe sìnà lọ́hùn àti gbogbo nǹkan tí máa ń mú ìyàn ṣe sìnà nínú àwọn erékeré ọ̀rọ̀kọ̀rọ̀ wàlám kọ̀ wá wù apò kí òun náà ní pé kò jalè bẹ́ẹ̀ ni ọba tèèyàn jẹ́ kò gbé kókè lọ rọ́jà àkàyà omi wọlé dàtí ummuhu anábìlẹ̀ ọlọ́wọ́n ọba àlá yóò dá padà wá sí ìlú rẹ̀ bí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ní tuntun ni òun àtọ́mọ tí wọ́n bí ń jọ yẹn ń jọba dé bọ́mọ yóò ṣe lẹ́sẹ̀ kankan lọ́rùn anábì bẹ́ẹ̀ náà ni aláàjì náà ò ní lẹ́sẹ̀ lọ́rùn àtàlájà náà kọlọmọsà ṣe tìyín náà bẹ́ẹ̀ lẹ́yìn náà mutọ́ apatul ajr irun tẹ́ fẹ́ kí ní alimasidi haram ìrun tẹ fẹ́ kí haram ìrun yẹn gbogbo nǹkan ọ̀ràn yẹn tẹ́ ẹ bá ń kí ń ẹ ládàá hundred thousand ni wọ́n máa fún yín lérí ìrun ọ̀ràn yẹn kọ̀ọ̀kan léyìí tẹ́ máa gba twenty seven ládùúgbò yín bí. nínú àwọn àǹfààní tẹ́ rí pẹ̀lú hajj tẹ́ ń lọ yusufbe borisiki arziki yóò tún pọ̀ sí tẹ́ bá dé torí ìmú one million one point three one point five two million káwa ni a fẹ́ fi sin ọlọ́run ọba okun ọlọ́run ọba lójú ẹlẹ́ẹ̀kẹrin yusufbe borisiki kéèyàn lọ hajj ọlọ́mọ àfi ń ká òsì kú òfun yàn nínú ayé yàn nítorí pé ìwọ tó rọ́jú mú one point three one point five two million tó wá kó sílẹ̀ ipò ọ̀fẹ́ lọ ní jọ́sìn fọlọ́n ọlọ́run wọ́n fún ọ ní ìlọ́po rẹ̀ ìlọ́po rẹ̀ tó darí dé anabi taabi ohun bẹ́ẹ̀ ni alhaji wal umra anabi ni lọ hajj ẹ lọ umra fa innahuma yanfiyani al-faqra wa dhunub ọlọ́run máa fi ha ẹsẹ̀ kúrò nínú fáìlì yẹn ó sì máa fi ha òsì kúrò nínú ayé yẹn ẹlẹ́ẹ̀karùn nínú àwọn àǹfààní tẹ́ẹ̀rì òun náà ni pé ẹni bá lọ hajj ọlọ́run wọn ha orúkọ rẹ̀ kúrò nínú àwọn tí ó wọ̀ náà lọ ìyàwó Aisha ọlọ́run nàbì sallallahu alaihi wasallam anabi ni ma min yawmin akthara min an min an-nar min yawmi Arafah arábìnrin kò sí ijọ́ náà kúrò nínú àwọn ọjọ́ nínú ọdún kan tó tó ọjọ́ àràfà ọjọ́ àràfà yẹn ọlọ́run máa ń yọ kùn náà kò lọ́rùn àwọn èèyàn ọlọ́run máa ṣàyọ kò lọ́rùn tì àti tiwa náà gbogbo àwọn tó ń fẹ́ lọ náà ọlọ́run ń sin fáwọn náà wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.